aláròó àyédàtiwa àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ di gómìnà londo ẹ jẹ́ yá aṣọ́ra yín kì í ṣègbà àkọ́kọ́ ní ìtàwọn èèyàn máa ń fọwọ́ ara wọn ṣera wọn báwọn apc ìpínlẹ̀ ondo ò bá sì ṣọ́ra wọn gidigidi lásìkò òdìbò gómìnà tó ń bọ̀ lọ́dọ̀ wọn yìí àfàìmọ̀ kí wọ́n má fọwọ́ ara wọn ṣera wọn látìgbà tára gómìnà tẹ́lẹ̀ arákùnrin akérèdọ́lù ò ti yá gidigidi mọ́ ni wàhálà ti dé sáàrin àwọn apc àwọn tí wọ́n fẹ́ ṣe gómìnà ò sì ráàyè tọ́jú aláìsàn náà mọ́ títí dórí ìyàwó arákùnrin fún rẹ̀ òṣèlú ìpínlẹ̀ Ondo ló kù tí wọ́n dojúkọ bárákùnrin sì ti kú kódà ìyàwó ọkùnrin náà ò tí ì jẹ́ kó wọlẹ̀ tán tó ti ń ṣòṣèlú Ondo tó ń sọ̀kò ọ̀rọ̀ sáwọn tó rò pálátakò ni wọ́n tó sì ń fi hàn gbogbo ayé pòun kò ní í gbà òṣèlú tó ń bọ̀ yìí àwọn jọ máa ṣe é ni ẹni tóun bá sì fẹ́ ni yóò di gómìnà yàtọ̀ síyàwó Akérédolú lẹ́yìn tí wọ́n tún kéde pápá ọ̀dọ̀ àwọn ọ̀làjẹ ni wọ́n ti mẹ́ni tí ó dùpò gómìnà lórúkọ APC àwọn tí wọ́n tún jáde lọ bí rẹ́rẹ́ bí wọ́n sì ti pọ̀ tó yìí bẹ́ẹ̀ náà nìjà àárín wọn pọ̀ tó àìpẹ́ yìí làwọn kan láwọn tọ́ọ̀gì ń ya pósítà wọn bẹ́ẹ̀ làwọn tí wọ́n jọmọ lẹ́yìn Akérédolú tẹ́lẹ̀ ń bínú Páyédatiwa ò lè di gómìnà bákan náà làwọn tí wọ́n ti dupò náà lọ́jọ́ tó ti pẹ́ láwọn ló kàn báyìí káwọn tó kù lọ gbé jẹ́ kó síbi tá a kì í ti káde alẹ́ o wọ́n ń fọgbọ́n ṣe ń bìkan ju bìkan lọ ni bọ́rọ̀ òṣèlú bá ti dé báyìí oríṣiríṣi lèèyàn ó máa gbọ́ oríṣiríṣi lèèyàn ó máa rí báwọn kan ti ń lówó agbára àti tọ́ọ̀gì páfi kíkiní náà já máwọn lọ́wọ́ dandan àti pẹ̀lú agbára túláàsì bẹ́ẹ̀ làwọn mi ò dúró ń dúró pé bí kinní náà ò bá já máwọn lọ́wọ́ kò ní í já mẹ́nikẹ́ni lọ́wọ́ àwọn mi ò tiẹ̀ ti múra sílẹ̀ pé sípò láti díje fúnpò gómìnà náà ò bá ti jẹ́ tàwọn àwọn ò kúrò nú ẹgbẹ́ òṣèlú náà àwọn ò sì rí pẹ́gbẹ́ òṣèlú àwọn tẹ́lẹ̀ náà wọlé ohun táwọn aṣáájú APC àtàwọn tí wọ́n fẹ́ dupò gómìnà yìí yóò ṣọ́ra fún rèé bí gbogbo wọn bá ṣe bí eré bí eré tí wọ́n jẹ́ kí kinní náà bọ́mọ wọn lọ́wọ́ kíjà abẹ́lé wọn dìdènà fẹ́gbẹ́ APC nígbà náà ni gbogbo ohun tó ń bọ̀ wọ́n lójú ó kà kúrò lójú wọn báwọn ti APC Ọ̀ṣun ti bẹ̀rẹ̀ bí eré bí eré ń jọ́sí nìyí tí wọ́n ń bá wọn sọ ọ́ lọ́tún tí wọ́n ń bá wọn sọ lọ́sì tí gbogbo wọn kagidi borí bíi fáànù ibo tí wọ́n láwọn ò ní gbà àwọn lọ̀gá àwọn làgbà tó ní kálukú sì múra láti lágbára rẹ̀ ṣebí kinní náà padà jàjó wọn lójú lónìí yìí ẹgbẹ́ PDP ló ń ṣèjọba ń bẹ̀ gbogbo kùràkùtà àwọn APC sì ti pín gbogbo ntẹ́gbẹ́ wọn ń rí gbogbo táwọn ọmọ ẹgbẹ́ àtàgbẹ́ ẹgbẹ́ ń jẹ gbogbo ẹ̀ ló bọ́ sọnù lẹ́ẹ̀kan náà àbísọ́mọ pdp ni ó máa wo oúnjẹ sọ́fún àwọn ọmọ apc ni bó ti máa ń rí fàlàṣejù náà lórí fún wọn lọ́sùn yẹn báwọn àgbààgbà apc bá sì gbọ́n dáadáa kí wọ́n rí i pé rú ò ṣẹlẹ̀ londo nítorí ohun tó léwu fún gbogbo wọn ni bẹ́ẹ̀ nìkan bá ń tàn yín tó ní pdp ti kú ń bẹ̀ ẹ̀tàn lásán ni o bí pdp bá fẹ́ẹ̀yàn gidi kan kalẹ̀ tíjà sì ti pín apc sí yẹ́bẹyẹ̀bẹ bí gbogbo yín ó ti làjú sílẹ̀ tápò tí ọ̀rọ̀ náà yóò yí bírí pé nìyẹn bẹ́ẹ̀ni méjì bá ń tayò ẹnìkan náà ni ó kúkú já mọ́ lọ́wọ́ kódà kò jọ́gọ́rùn-ún àwọn èèyàn ni wọ́n ń dupò náà ọwọ́ ẹnìkan náà ni ó já sí òun náà ni wọ́n sì kéde bí olúborí tá a bá wá torí ipá ń lọ sẹ́dẹ̀ tá a wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ tá a bá ní kàkàkéku má jẹ́ ṣèṣe yóò fi ṣàwàdànù ọrùn ń yabọ̀ ni o bó bá ṣẹlẹ̀ tán kò ní jọ́rọ̀ ẹnìkan bẹ́ẹ̀ bá torí ìkanra torí ìbínú torí ẹ̀tanú torí pé kípò náà má jà mẹ́lòmíì lọ́wọ́ tẹ́ ẹ bá torí ẹ̀ bàyè àtìbújókòó APC jẹ́ nǹkan tí ó padà lẹ́yìn ni ẹ̀yìn tí ó sì ní kò ní í dáa àsìkò yìí kì í ṣàsìkò táwọn aṣáájú APC ó máa bára wọn jà tí wọ́n máa sọ̀kò òbínú àsìkò láti ṣiṣẹ́ papọ̀ ni ẹni yòówù tó bá lóun fẹ́ ṣèrántí àkẹ́tì lọ́nà tó dára kò sóhun tó dára ju pé kí wọ́n wá gbogbo ọ̀nà láti rí ìpèsè tó ṣe sílé ò bàjẹ́ lọ bí iṣẹ́ àkẹ́tì ò sì ṣe ní ìbàjẹ́ náà ni kó jẹ́ gbé òṣèlú rẹ̀ ló wọlé ẹni tó bá ń da nǹkan rútẹ́gbẹ́ APC tí í ṣe tàkẹ́tì ò bá fi wọlé lóǹdó orí òkú ọ̀run ọ̀hún ò lè dáríjì láì kì í ṣe pé kẹ́ ẹ má dupò là ń wí o ẹ dupò náà dáadáa kọ́lọ́run sì gbẹni tí ó ṣe dáadáa fóǹdó wọlé ẹ má fọ̀tẹ̀ bohun tó dáa jẹ́ o gbogbo wa lọ̀rẹ́ Akérédolú kẹ́yìn APC má bẹ́yìn ẹ̀ jẹ́ àfi kẹ́ ẹ múra láti tẹ́yìn ẹ̀ ṣe ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí. aláròye máa wí o.